náàm fáyẹ̀ntọ́lá fún wa nípa kíra bàbá wa Imam Tabari rahimahullah gba kí sí àjọ pé ẹbá fẹ́fẹ́ sọ̀rọ̀ ń pa ìtàn kí o rújú ìdágáwà nìyẹn torí gábí àti mọ́tàlá fún wa ọ̀pọ̀lọpọ̀ ọba àwọn sọ̀tìtàn wọ́n máa kí ọ̀rọ̀ bọ̀ àmọ́jẹ́ ìpamọ́ tó wá ma òdúdú ìtàn eléyìí láàfin rí òdúdú ọ̀rọ̀ pàtó nípa ìtẹ̀lẹ̀ kò sígbà náà táwọn èèyàn nígbẹ́ máa tẹ́jì ìtàn kò sígbà náà bàtọ́rọ̀ bá kẹ́ afẹ́wà ní mínhàjú imáàmù Tabari fi tàríhì pẹ̀tùtọ́lọ́dì imáàmù Tabari nípa bó ti gbé ọ̀rọ̀ tàríhì kalẹ̀ tàbí àràhánà àràhánà imáàmù Tabari وإما الله في هذه مسألة بمقدمة كتبها في أول كتابه àfáwà ìmáàmù tàbàrí òfúwà ń sinmi nípa mùkọ́dímà rẹ̀ tó ṣe nípa tíra rẹ̀ bá ìtàn wọ̀lẹ́ ìta lẹ́bínà yẹkùràúnà ààbẹ̀ tàrí yẹkùràúnà ààbẹ̀ mùkọ́dímà ọmọ sí o gbogbo ẹni wọ́n ka ìkan ìmáàmù Tabari ka mùkọ́dímà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọ́n bẹ́ ka ó kà lọ straight david ó wọn síra ni ní wọn fọ́wọ́dì yẹn àwọn tá a rí ẹjọ́ sẹlẹ̀ wọ́n àwọn ètò very very important. ń sọ nípa kíra rẹ̀ níbi ìbẹ̀rẹ̀ rẹ̀ pé وليعلم الناظر في كتابنا هذا أنا اعتمادي من في كل ما أهدرت ذكر أوفئي مما ذكرت أن راسمه أنا راسمه أعفي فيه gbogbo ẹgbẹ́ kíra yóò kọ́mọ̀ nínú àdíọ́kan rẹ̀ pé ìfarati mi gbogbo amúwánu tíra yìí mo náà ní pé máa mọ́jẹ́ mo ní pé máa mú ẹni gbogbo ọlọ́tọ̀ rẹ̀ wá iná máa wà àlẹ́yà máa rò wé tó nínú àkùbà gbogbo amúwánu tíra yìí tí mo gbọ́ tí mo gbúgbà nínú àwọn àròyìn mi ò ní sọ tí mi ò rí gbà nínú àwọn àròyìn التي أنا ذاكرها فيه آثار التي أنا مستقبل يستندها إلى رواتها وقدموا انترائي معامل chain of transmission wa ẹni mo ti gbà ẹni báyìí mo gbọ́ lẹ́nu rẹ̀ tíráìpù sọ ni oúnjẹ olóko ìfòtọ́ ọ̀pẹ̀rọ ni oúnjẹ olóko ìrọ̀ àwọn ọmọ ròyìn wà láìmọ̀ tó mú wá rárá o èmi mú ráyọ̀ wá bẹ̀rẹ̀ sí kìtàbì àmà tàbáyàkùn min kìtàbì hàzà min kábàrin ìkàrnáhù àǹbáàdìl màdìl gbogbo ọjọ́ ti wà ní tíra yìí ti wà mú wá ní ọ̀rọ̀ ìta àgbẹ̀ náà síwájú ni bí máa ẹ̀sàn kírò òkààrí ò ìgbàlẹ̀ bá wá pọ̀ nínú ẹ̀ àó ẹ̀sàn sí ní ẹ̀hó sàmì àmẹ́jọ́ tó gbọ́rọ̀ yìí oòrùn létí in akẹ́lẹ̀ annáò lámì ìfarik láò wọ́dí àǹfì síhà wé lámì yáà rí wọ́dí àǹfì tí ma bá bó ní ọ̀rọ̀ ilẹ̀ fílẹ̀ lábẹ́ òtúlẹ̀ nílẹ̀ wọ́la ma'ana fi hakikatin bá jẹ́ túnmà rẹ̀ tó kú tó ní túnmà rẹ̀ tó jọ bí àkíkà wáyé wá ní pé wàlíyàn ma'alam lami yóò tí a fi dáríkà min kíbìlà àwọn alamọ́rọ̀ ẹ̀wá tí àwọn alamọ́rọ̀ ẹ̀wá o وأنا إنما أوي أديته أديت أديت أداتها ذلك من خبر من نحو ما أودي إلينا أو أمواني سبعة رباي سبعي رباي سبعي أظن أن إمام التبري بهذه مقدمة أفعل مريكا له على إمام التبري فيه التي قدم لكتابه كتاب الله سبحانه وتعالى ألقها ألقى أهدة عليك أنت أيها القارئ وتبيع دون فواتون فايكا تلاهي تلاهيو أخباري مدى تباتكو تجوباما هو يقول لك كنت بايف إذا وجدت في كتاب هذا خبر تستعنيه wọ́lá ti gbálò tó bá rí ọ̀rọ̀ tí ó bá ń fura sí pé káyẹ̀ ọ̀rọ̀ yóò bá mú sọ́gbà wọlé pánzúrú ammangawa iná o wo sí sílá rẹ̀ kó wẹ́ dágbàlọ́wọ́ rẹ̀ pánzúrú ammangawa iná o wọ́n ó hódọ́ tí ń aléyìí nǹkan àdéhùn tèmi ni pé an asra man adifa ni pẹ̀lú ẹgbẹ́ mi kí sọ bí àbá fa in kan na fíkà fẹ́ẹ́ tó afọ́kúta ni bal kọ́ gbá wọlé ọ̀yìn lámíyàkún fíkà fẹ́látàkbal tí ọba jẹ́ fíkà ni ọ̀pọ̀rẹ́t وهذا الامر قائم قام به اكثر المحدثين اليه ni alamar da pe ọ̀pọ̀lọpọ̀ àwọn muhaddithun fafurati فإن ترجع إلى كتب الحديث غير صحيحين أو أمثلة حديثة تفب هذا المسلم الذين تعاعد بإخراج الصحيح فقط وهذا المسلم أما سعدين في إنه تلا ما يو أو نمو دي تنوى في الحفظ تبا دعوا لكي صحيح أما أنت صحيح بهاري صحيح مسلم ذلك ما يقول سنة الترمذي جامع الترمذي سنة أبي داود ونمت ونيه ó di àmá Buhari àti Muslim wọ́n gbìyànjú pé gbogbo náà mú tó ayé àwọn ti yẹ̀wò fínífíní ìmá Buhari àwọn àti àwọn òwe tó wà nù Buhari ti yẹ̀wò fínífíní ni ẹwọ́ adábọ̀ mọ́ fúra sí Buhari àmọ́lá ẹgbẹ́ àwọn àdìsọ lẹ́mẹ́mẹ́ ó ní Buhari ó tí wọ́n máa sọ fún wa nìyẹn pé gbogbo ògbà tí ó ti kàtírà bí ó bá rọrọ̀ àbí tó bá gbọ́rọ̀ ó bá máa sọ báwo ẹni tó sọ̀rọ̀ yìí ẹ̀yìn náà múlùú di rọrọ̀ yìí díẹ̀ pé tí wọ́n yẹ dè lọ́wọ́ tiwa ṣe àfá ọ̀rọ̀ ọjọ́ sọ yí múlẹ̀ tìrì ìgbà ìgbà ìgbà tìrà báyìí mùtìrì ó di ibi tìrà báyìí mùtìrì ó yẹ jẹnu tí ó jẹ bí ètìmáàdì wa ẹgbẹ́ bá ti gbọ́ bọ́ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ bí káàkiri wọ́n á lè bẹ́ẹ̀ lómi أظن أن إمام التبري في هذه المقدمة التي قدم بكتابه بهذا ألقى الأهدى عليك أيها القارئ أنت أيها القارئ أنا قالوا أرى تسواجه إمام التبري فيه تبقى جيم فوة بك تبعي تيتو باين فهو يقول لك إمام التبري إذا وجدت في كتابي هذا خبرا ẹ̀sẹ̀sìníhò tó bá rí ìròyìn kan tó kó káì ọ̀rọ̀ yóò fẹ́ tẹ̀lẹ̀ wọ̀lá tẹ́kùbálò tó gbà wọlé kánzúrò amára wà ìnáwó àwọn kọ́ríkọ́ wòdẹ́ níta ti gbà wá kéèdì transmission yẹn transmission yẹn kó wà àdéhùn yẹn wọ pẹ̀lú ẹ̀sìn títà wà ní wàhálẹ́yà al'afkura fi min abúsani bí haza títà lọ́rọ̀ ọdún mẹ́rin àmì imam tókàrí ẹ̀sọ́ tó báyìí fún mi ní mọ̀ sọ fún yín ni pé ọ̀rọ̀ àgbọ́sọ̀rọ̀ ilé ni ọ̀rọ̀ ó di ọ̀gbá a gbà ṣé ọ̀rọ̀ ẹ̀bá ní fọ́ọ̀sì kí ìwọ̀n ló ní fọ́ọ̀sì ó di ó ti tó ọ̀rọ̀ ẹ wá ó di wà lẹ́yìn náà gẹ́gẹ́ fà tẹ̀síwájú ó lójú gbogbo ọ̀rọ̀ táàrí ká a wọn قلنا حدثنا عن رجالكم إن كان من أهل السنة نقبلوه وإن كان غير ذلك نقتحقوا لكم قلني سرد الله عيبير في إسناد الإسناد الرامية في أسفو فتنة في دي ما فتنة في دي أعب عبير كتو سموا لنا رجالكم سموا لنا رجالكم الله تعالى تقول قالوا مين أنه يوني أنه يوني قالوا يقولوا غير مكاكي lọ́rọ̀ báyìí ń lọ lẹ́nu ìyàwó rẹ̀ gbọ́ sí ọmọ rẹ̀ gbọ́ sí ọmọ rẹ̀ gbọ́ sí ọmọ rẹ̀ jẹ́ lọ́mọ gbọ́ sí ara yọ̀ kò sí ìwádìí ọ̀rọ̀ yẹn gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn tẹ̀lé ọ̀rọ̀ yẹn tẹ̀lé ilẹ̀ àgbà òní ó di wa tó gbàgbà wọn ní fúnmi náà ni wọ́n fún mi ó ní فإن ترجع إلى كتب الحديث إلى صحيح التقبولي تبقى ستة حديث عن صحيح بهارة مسلم الذين تعاعد بإخراج صحيح فقط وضب بيعدهم في عوني قوس كمين فأن ترجع إلى جامع الترمذي لكن تكتب هذا هو جامع إمام الترمذي أو سنن أبي داود أبي سنن أبي داود أبي سنن أبي داود سنن الدارمي أبي سنن الدارمي رحمه الله أو مسند أحمد أبي مسند إمام أحمد أو غير من الكتب كعبية بيننا وانتلا حديث حديثكم يذكرون لك الإسناد قل كان أفاي وانسوا إسناد فون وانسوا تينا سبتمتين فيه ولم يتعهدوا ذكر الصحيح فقط كان وانسوا ما كنت صحيح لك العبد مواو àdìsí àbárí gbà ní àbárí gbà àdìsí wúlò làwọn mú wa ìwọ ọlọ́wà tírèjì àwọn tó mú wá ìṣẹ́ ní eré ní abẹ́ níbi ni wá ó yẹ yín ẹ̀yìn náà yẹ kúrò aláka asinad falùwádìí bọ̀ àǹtà tó wá jẹ́ wádìí lórí tiẹ̀ fàájú kọ àǹtà àǹtà ń zọrọ ilẹ̀ asinad kọ́ wá wo asinad yẹn wò fa in kana mustadi sahihan sanadi sahih akbal tí wá bí sọ́dọ̀ mọ́tẹ́lẹ́ni kọ́ bá wọlé وإن لم يكن صحيحا فرده ẹgbọ́n tí ó ti fẹ́lẹ̀ lẹ́ni kọ́dá padà simple òdìyàn ọkọ̀ wà ní fi ẹ̀wò lẹ́yìn náà owó ìsinádì ẹ̀wò lẹ́yìn náà ó wọ̀rọ̀ ẹ̀wò sọ́bàmù kíkàkó àwọn tíkìs kan bẹ̀jọ́ pé àwọn afúnni àdíjì kalẹ̀ kárí àdís bó ti gbẹ̀ yá ètò àmọ́ takọrọ annabi muhammad sallam àdís mi tọwọ́ mashhur àmọ́ takọ náà sí koran bí àdís ma fà ní àbúrúsí ẹ̀kọ́ tó àgbà kankan àdís ọmọ zina oníwà jẹ́nà dúró ẹlẹ́kejì wọ́n ni ọmọ tí wọ́n bí lọ́nà zina oníwà jẹ́nà lórí ẹlẹ́kejì ọmọ tó náà bá bí ọmọ tó náà bá bí ọmọ tó náà ẹlẹ́kẹjọ kó tó fọmọ bí zina ò tó wà jẹ́nà ká yà áàkì kí lọ́kọ́ mọ́ pẹ̀lú ìyẹn tí ara ti mọ́ rẹ̀ ṣe kọ́lọ̀ lẹ́sẹ̀ wọn kọ́ pé wà láti zíru wá zìrà tú wíṣìrà òkúrọ̀ ẹnìkan ò ní rú ẹ̀ṣẹ́ ni ẹ̀ka láti yà ló ṣe zìnà kí lọ́wọ́ kan ọmọ rẹ̀ síbi kọ́mọ rẹ̀ síbi kọ́mọ rẹ̀ ó di yé wa sọ wọn pé àdìsí yóò takú náà sí kùránì àdìsí mo ti yá ètò mo ti kọ̀ndẹ́sì قبل وصل من الإيمان أفقا يعني فعلوا أو أنه إيماني لأنك سلام يعني كان نضبط من داعي للعصبية فليس من المنقل بسلام يا كرامي bó ṣe tó wá nífẹ̀ẹ́ ìlú ẹ̀ tí wọ́n ń gbé pèsè lẹ́mẹ̀yà kò sábúrú tó ṣe nìyẹn ó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ nìyẹn tó wá ní ká ní sí ọ̀tàkùn náà sí Quran يقولون نون دوا علينا إن إن إن خلقنا يا أيها الناس إن خلقناكم من ذكر وأنثى هذا كوني جعلناكم شعوبا وقبائل تعارفوا كما يقول تلا ما في شيء هجع وما إلى ذلك ودي يوا ولا مزافر يوا نعم الأشارة

àmọ́ òní mọ́rọ̀ fún wa ẹgbẹ́ ìjọba lè fọ́ láti ìbẹ̀rẹ̀ ó ti yé wa bó ṣe lọ nìyí ọlọ́mọsá àfọ̀rọ̀ yìí wọn ọba wọ́tọ́ máa rìn fi ìtúbárí hona inú tíra yìí lámì yìí ta áàd kò bá lè fún wa àmìyẹ kíra àṣàhí ẹ̀fọ́kúkà ní zọrọ̀ òyìn ma ta áàdà minu ilé tó bọ́ pé òun kan tó ń gbà wáyé wa wọ́rọ̀ àríyẹ ó tọ̀ yẹ wò ọ̀rẹ́wò sọ́wọ́ náà òkúra bá àwọn ẹni eré ni tí a ti ẹni rasara ila hada min hajj ibn hajar rahimahullah bayyana tariqatun wa min hajj akthar muqtadamina ayat qal bani imam wa ibn hajar rahimahullah wala method yi don nan lo nípa imada ko ko àwọn afatu síwájú ìtàgbẹ́sọ̀ àìsàn akẹ́rọ mọ̀hàdìsí ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ní hadith fi àṣàr ní àwọn ìgbàsígbà kankan ọ̀ṣùkà sí àṣìrò kan almadi àti ìrọlọ ní sanatin ní àtẹ́yìn láti díẹ̀ 200 years after hijira láti àwọn 200 years after hijira gbáyé ní fìtínà ẹgbẹ̀rẹ̀ gan bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ ráwò ọlọ́nkẹ́ ìsìlẹ̀ pé the first 100 years báyìí láìra àwọn sàbẹ́tì kú tán sàbẹ́tì kú báyìí ní Madina tí ló kọ rẹ̀ Abbas wọ́n tó kọ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pé sàbẹ́ olókú báyìí Madina yíyà olókú báyìí tó lè sọ Ibrahim sàbẹ́ lọ pé sàbẹ́ olókú báyìí Madina torí Madina lè sẹ́yìn àwọn sàhábà a lè sẹ́yìn kókó omi sẹ́yìn kankan wọn ọmọ ìtàn náà ní Madina àbí ẹ̀kọ́ ni àwọn sàbẹ́ olókú báyìí àti ọmọ aláìmọ̀ ìgbà ìgbà Eh? Anas bin Malik ó ṣeun Anas bin Malik olókú bẹ́ẹ̀ ní Madina tí olókú Abdulbasit àárọ̀ ahùn ìjẹ́lá ọ̀dá ìjìrà ọ̀dá ti yẹ́ asùn 27 years after ìjìrà ẹgbẹ́ 100 years ní kíkà the first 100 years yẹn kúrò àwọn sàbẹ̀tì wà láyé àwọn àdìbọ́sí 100 years àwọn tó lè kú tẹ́lẹ̀ nígbà yẹn nàìjíríà kò sí àgbéga kama madina da ni sẹ́ńtà ìdíkọ̀ nabi muhammad sallam ne darul hijira ne ìdí làwọn tàbí kò sí jù ọdí wọ́n fẹ́ká àwọn tí wọ́n fẹ́ká yẹn wọn ò lọlẹ̀ kọ́ra wọn sílùú kan tí wọ́n pọ̀ bí àwọn tó wà ní madina anas bin malik rahimahullah òun ni sàbí 97 years after hijira wọ́n pé 600 years nù 400 years àti àwọn tábì ni ó dé tábì gbogbo tó wá kílọ̀dọ̀ tábì yóò mọ̀ tí ni àtibá òtò àbẹ̀yìn ní wọn láti kárí àwọn imam maliki imam shafi'i imam ahmad bin ambal imam abu hanifa rahimahullah ó ní kílọ̀dọ̀ àwọn mẹ́rin láyé ó dé àtibá òtò àbẹ̀yìn nù àwọn tó ti bá láyé gan ẹ̀wọ̀n náà di four years after ìjírà àwọn bí òun ó di yé wa sọ́kọ́dé lọ nìyẹn lẹ́yìn àwọn yẹn ìkẹ́lẹ̀ ìdàgbé àwọn ọ̀tá ti wọlé ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí pààrọ̀ ó di yẹn ń pààrọ̀ máa lè sílẹ̀ ń kúrọ̀ àwọn sábà rẹ̀ jẹ́ láàánú àwọn ọ̀tá ti wọlé gbà yẹn ti pé sẹ́mu lánàá rẹ̀ jẹ́ àlẹ́kù wọ́n wà wá gbà kálá ah, rasulullah kálá rasulullah sẹ́mu lánàá rẹ̀ jẹ́ àlẹ́kù ẹ̀dáàkọ̀ wọn tẹ́ gbọ̀rọ̀ lọ́wọ́n nǹkan mi ahàlù sunna kọ́ àwọn ahàlù sunna ni bẹ̀kbalú kọ́gbà wọlé nǹkan náà jẹ́ ìràfún tọ́gbà wọn bíyà ni bẹ̀tùrúkù máa kùn á fi ilẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yín yóò máa kùn ìpa mọ̀rọ̀ wa ẹgbẹ́ bá tó wájú àwọn èèyàn kúrò kára Rasulullah àárọ̀ o lọ alúmọ̀jára lọ wọ́n tó pàpá àwọn ọmọ yẹn o àmọ́rọ́ o mi owó dókè àwọn ti pàkàlẹ̀ sí àwọn fún ọ wọ́n ti pè sí náà rẹ̀ wá àwọn ti dàrí bá wọ̀rọ̀ alẹ́ Muhammad sallam tó sọ fún sí na ọgbọ́n fún ìyẹn náà rẹ̀ mú kẹ́ hádìí tẹ̀ sórí kókò bẹ́ẹ̀ màlẹ́dì lágbára àwọn ìmọ̀ obìnrin gba dáadáa agbóni sàárè ìgbádùn sàárè gbóni gbangba kìyàmà bọ́ lábẹ́ bògì ibẹ̀ gbóni aljanna àwọn tó bọ́ ọ̀tún gbàtù olùmọ̀ abìnrin pa burú tó títí ìbámu dáadáa nìkan tí ọ̀ mọ̀ ń pa aburú sókè kó sínú aburú gan àbúrò gbé aburú gan lóyọ lọ́wọ́ òní fura àwọn tó wà mú pa dáadáa sí dáadáa lé ilé aburú lé for example àwọn dáàmà ń pọ̀ owó báńkà ní ìsìn ó kì í ìjẹ̀bú mọ́ni ọjà àbẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni máa dáadáa mà owó náà ni gbogbo ẹ̀rọ ti wà ó ti wà bẹ́ẹ̀ ni mẹ́wọ̀n àfihàn ọ̀záfà bùnú yamani ó náà láti kàrí ní jọkà bani ya rasulullah ìṣọ́lọ́mù ní bèèrè kafa bismillah ni kunna fi jahiliya wa shar ja allah bi adal khair awa ni bi jahiliya yaya makan akaburu la mi ti ayoyo كفاية أموتي كذنا جاء مثلا جاء الله بهذا الخير لو أكبر وبرا أودا تبقنا لو أكبر وبرا sórí yọ́ máa lọ báhùn lásán ni àbí bóòní algáàdà ààbà kẹrù ní ṣẹ́rù yọ́ máa lọ ní àbákùrú mi tún bọ̀ wá orí ti ẹ̀kọ́ bẹ̀rẹ̀ wọ́n ni ah àbúrú mi bọ̀ wá algáàdà ààbà kẹrù ní ṣẹ́rù àbúrú mi tún bọ̀ báyìí ò dákí mọ́jọ́ ìpè yá Rasulullah kí aburú yìí tíwájú kí yóò máa lọ bọ́ ní àgbórí mi túnbọ̀ wá òbí ní ara ò onímọ̀ lọ́la ń tán láti àgbórí mi túnbọ̀ wá àmọ́ orin túnbọ̀ wá yẹn kò ní wà pí ọ̀bì dára ọkọ ẹ̀ mọ́ onílọ ọ̀rẹ́ kiri yẹ kó nàka wọn kò yọ wà mẹ́ oni onáfin mi jìbìtì jìbìtì náà ẹwọ ìtura ìdè ìtura ni táwọn ìbòdì sílẹ̀ tófin ní tófin ní báwa ló jẹ tófin ní máa pé aa àdébìtì sọ̀rọ̀ ìwọ ní onáfin mi jìbìtì náà àwọn èèyàn bíi tiwa náà ni kódà àwọ̀ wa ni wọ́n gbé wọ̀ mi jìbìtì náà àwọ̀ wa ni wọ́n wọ̀ yẹkùrú náà bí alẹ́sìnẹ́tì ahọ́n wa ni wọ́n máa fi sọ̀rọ̀ àni wọ́n pé àfa ni wọ́n àfa ni wọ́n ويهتدون بغير عدي ومن قوى فتركا صلاة أولين كني دعاة على أبواب جهنم أقول لك كني دعاة دم داعية أقول لك أنا جهنم من أجابهم إليه وبعد بعد في وضع قولون بس بيأننن كذبوه في وسط النوم سبحان الله رجل أمر مثلي وما سوى لما kò tó wá bẹ wá wá pure wà ní pẹ̀lú jákọ̀ yìí tó wá bẹ wá pure ẹ̀sìn ló lọ ẹ́ àkọ́kọ́ yẹn lórí yẹn akọ́kọ́ yẹn àkọ́kọ́ yẹn nípa àwọn sọ̀kábà lọ́lọ́ ẹ̀yà níbi lọ́lọ́ bẹ̀ lọ́wọ́ pure gbogbo ẹgbẹ́ wálé yìí rẹ̀ kí ni ìlú tuntun wọnú ẹ̀ wọ́n lè máa ṣe àti wà pure yẹn kọ́lẹ̀ fún wa ó di yé wa Allahu ta'ala alam ọmọdé àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba سأل ولا يدل القيامة ولا القرآن الكريم فإذا كان عمرك ذلك فلا أولة على إمام الطبري رحمه الله السلام عليكم كنت بطبعك السعي عجموا ريال ودعا سبحواني كذا له إمام الطبري قد أكثر إمام الطبري في كتاب التاريخ إمام الطبري إنه ترى التاريخ النقل عن رجل اسمه لوط ابن يحيى àfáàwà ìmọ̀mù tó bá rí inú tíra rẹ̀ yìí tí máa rí fi ọ̀rọ̀ sí arákùnrin olókè lóòtù ọmọ tábàrí lóòtù ọmọ yáhàyà ìwáyà tẹ̀ lọ́gbà ọ̀rọ̀ rẹ̀ àmọ́rọ̀ rẹ̀ lọ́mọ tó bá tọ̀gbọ́ ẹni yóò gbọ́ ọ̀rọ̀ tó bá mú wá o òpùrọ̀ ni mo mọ́rọ̀ rẹ̀ wá kẹ́lẹ̀ bá àmọ́rú rọ́tọ́ má àwọn àfáàrí ọlọ́mọ tá a fọ̀rọ̀ yóò lọ́wà àbáàtì ìwáyà àwọn ìwáyà àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ wáyé láti gbà tí mc papòdá débi khalifa yazid ọmọ ma'awiya ne wọ́n yíya fataratun allati sanakallam ana fi kitabina hada min ahamwa òun náà ni tí a fẹ́ dín pẹ̀lú ní kí a wáyé yàní scope wa ni láàrin tẹ́mtẹ́ sọ̀rọ̀ náà wallahu ta'ala alam abẹ́rẹ́ jùmọ̀ wà insha Allah السلام عليكم ورحمة الله وبركاته